الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم تبارك الله عليكم كوري كوري جنجتان قربان هو محمد صلى الله عليه وسلم باب الرجوع باب في رسالة نابع كتاب النكاح òun في رسالة ó ṣàlàyé nípa ìdájọ́ tí bẹ fún ìgbà obìnrin padà àlùmọ́tàlùmọ́kọ ọgbọ́n tí wọ́n kọ́ kalẹ̀ báàbù tí ń sọ̀rọ̀ ìfọ̀n pé akínlọ́tọ̀ láti dá padà. عن عمران بن حسين رضي الله عنه أبا حديث وتد عمران ọlọ́kùnrin àwọn ọ̀sẹ̀ ẹnìyàwó sọ́hìnlẹ̀ àrùnrọ́jò ìgbìkọ́lùkù mọ́tà wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ọkùnrin tí ó kọ ìyàwó kalẹ̀ sọ́nà ìrọ̀ ọ̀jẹ̀ wọlé lóṣìṣẹ́ lẹ́yìn ìgbà yìí ó kọ ìyàwó ẹ̀ ó sọ́nà dá padà wọ́n náà ní ṣèṣèdè àmọ́ kò ní ẹlẹ́rìí lórí kíkọ rẹ̀ ní ẹni tí ó jẹ́ ẹlẹ́rìí yìí tó mo kọ àwọn omi kalẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ẹlẹ́rìí lórí ìta padà ọkọ wọn sọ pé aṣèṣèd àlá tọ́lá tó ha wàhálà. رجعتها kọjọ́rì orí wá ẹlẹ́rìí fún kíkọ rẹ̀ àti gbígbà tí ọba tó padà. رواه أبو داود هذا موقوفا وسنده صحيح. أبو داود بعد سوى حديث موقوف على عمران وسنده صحيح حديثه تكون السلعي òun náà nípa bí ẹ bá kọ ìyàwó yẹn kalẹ̀ àbó dá padà ó gbọdọ̀ wá ẹni tí ó jẹ lẹ́rìí wọ́n níyẹn ní ayé ọlọ́run ọba tó sọ pé wàá ṣe é dúró ìwọ́n rẹ̀ á dùn mí nǹkan ìwà wọnyí bẹ́ẹ̀bà kọ kalẹ̀ bẹ́ẹ̀bà ṣe dá padà olùwà ni ẹni tí wọn bá rí déédéé kẹfì jẹ́rìí tó ń gbélé tọ́ ní kíkọ́ bẹ ní àárín ìgbàdo bá ṣe dá padà náà tó ń kọ́ jẹ́rìí sí òfin náà ó ti dá padà nítorí bọ́lá wọn ti ṣẹ̀dá àwọn ọ̀nàbí adáná kò sí tá a lè dánwò kò sí wàrà tá a lè dá níbi wọn obìnrin ní fún ilé fọlọ́kùnrin tó kọ́ omi àtàwọn ẹlẹ́rìí yẹn bàtọ̀ kọ́ bàtọ̀ ló kọ́ lóòótọ́ ni wọ́n kọ́ ṣùkà ní ẹlẹ́rìí ìjẹ́ lẹ́rìí wọn ní sí ọ̀ràn yẹn ni àbí kì í sí ọ̀ràn yẹn bẹ́ẹ̀ bá wo àwọn àyà yìí sígbà tó hámúrin ni wọ́n ní nǹkan tó pé nǹkan tó dá púpọ̀ ni bí o bá tẹ̀ dé dáwájà ọ̀ràn yẹn ìyẹn ni pé só apẹ́ ti tọ̀ láàbù gàgà àti fi dá gbogbo padà tọ́wá lọ́rùn yẹn ni ayọ́kùnrin tá à ń sọ ni pé ìjọ kíkọ rẹ̀ sì pé àti káríwé nù bẹ́ẹ̀ sì ni ó pé bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó dáa púpọ̀ ni kí èèyàn wá ẹlẹ́rìí nígbà táwọn nǹkan bá yóò bá ṣẹlẹ̀ á ah, mo ti kọ́ ọ́ sọ ẹni tí mo ní mo kọ́ mo tó dá padà. والله تعالى أعلم بالصواب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم

ìbátan náà bá wọn ìlera ọjọ́ méjì ìwà òjò ara ìwọ̀n gbọ́ ẹgbẹ́ kàlámà bá tó bá tó bẹ̀rẹ̀ nípa àwọn ará rẹ̀ nígbà tí wọ́n ti kó bá tó yìí lórí ní ti àwọn ètò ìwádìí wọn ní orílẹ̀-èdè pé ní ó bẹ̀rẹ̀ ní ọ̀gá rẹ̀. àwọn èdè ṣe nǹkan tó máa lọ́dẹ̀ bẹ̀rẹ̀ pé kí irú kàmáyà náà kó má lọ́ máa gbé àwa náà nínú ìgbéyìí máa ti ṣe ẹ̀ káàdì mọ̀ wípé àwọn náà ti ń kọjá látara ìjókòó yá ìdíje wọn láti máa fi sàlàyé sí fún wa pé ní ọ̀nà rí káàmù òun títí wọn. àwọn yóò yára bí ipò ẹ̀dẹ̀ gbà á ní mọ̀ràn ibi agbọ́gbẹ́ yẹn ajé ẹni tí ó fi ó tàbí ìlú àlẹ́ni tí ó tàbí fóònù yẹn ti gbọ́dọ̀ máa bá wọn nínú àwọn aráàlú mo gbọ́ kẹ́kẹ́ وقول الشرطة لو كان الأمر باعتبار èyí tẹ sọ nọmà ọnọmà àpẹẹrẹ bá rí yahoo tó lọ gbọ́ wá sí ìbínú níbẹ̀ síbẹ̀ ní fi nígbà parí yahoo wa tó àlọ́jù kó mo lùdí ànábì sallallahu alaihi wasallam bó ṣe rí nu èyí nǹkan tó nọmà ni síbẹ̀ ní fi pé àwọn abáyàwó rẹ̀ wé torí pé orí ní Fatima mọ̀ torí kò gbà pé àwọn táwọn Fatima alùsùn náà ni wọ́n ìka tí tó ṣe òní èyí tó nọ́mà ni. sọ pé nǹkan mìíràn ìbálòpọ̀ torí pẹ́sàn yìí ó fẹ́ jọ pé níbi ìbálòpọ̀ nígbà bá ń bọ̀jà àpójú ìtẹ́wà mú wáyé òun ló pé ìgbọ́ ilé lára kọ̀kọ́ ṣẹ́fẹ́ ti ṣe ìbálòpọ̀ ni àmọ́ pé lẹ́yìn tó ṣe yìí ẹnu máa ní pé àwò pé wọ́n pé ìyàwó rẹ̀ tí ìdí ìyàwó rẹ̀ gbọ́ yé nù ṣẹ́tọ́ ti ní ṣe àbá fún àlàyé lọ́mọ sí àlàyé lọ́sẹ̀ fún ìyàwó rẹ̀ tí ó fi gbọ́n tó gbọ́ yé tí ó bá ní ṣe kì í ṣe pé tó wá kúrò pé láyéláyé rẹ̀ tó pé ẹ̀sìn àìsí ká ṣe ọlọ́run bá fún fún àlùmí sallallahu alaihi wasallam قل لا إكره في الدين قد تبين رشد من الغي ẹni tí abẹ́ bá sọ̀rọ̀ ẹ̀sìn á ṣàlàyé tí ó yé ni kódà àwọn ọmọ wa bẹ́ẹ̀ ṣe rí wọn náà àfi ká ṣàlàyé fún wọn kéèké ju láyéláyé láyé rẹ ọ̀rọ̀ láyéláyé kọ́ o àfi kó wà kàn bèèrè lérí pé tí bàbá mi ní ṣe yìí òun ló dáa jù nítorí pé tàbá tàbá sí ń bẹ̀ mọ́ ní tí ó gun lérí nù. àmọ́ gbogbo ẹ̀kọ́ àtàn ń sọ fún pé èèbó ọ̀fẹ́ rí mi kí ló dé tàbí ní ọ̀fẹ́ rí mi bẹ̀ mọ́ ìbáwọn alágbájá nù mẹ́wọ̀n níjọ́ bá ti sí ń bẹ̀ sì yọ lọ torí kò yí kéńté fún òṣèlú. Wallahu ta'ala alaikum salaam náà ẹjọ́ náà lọ́dún. جزاكم الله خير لا لا عليكم السلام ورحمة الله náà lọ́dà máa ṣe kọ́nà máa ṣe wọ́n ní ikú rẹ̀ kó máa ṣe fìdí náà fáwọn òbí rẹ̀ ṣọ́ra ní sìn ikú ọmọ tó ń bá kú ó lè jẹ́ fìtínà fún ó lè jẹ́ fìtínà fún àwọn àwọn òbí tó wọ́n bí ṣọ́ra ní sìn wallahu ta'ala sọ̀rọ̀ àbúrò. náà sọ. wọ́n ní báwùjọ wa ti rí yìí pẹ̀lú gómìnà bá kú ṣé àwùjọ ló sọ débi pé ló sọ wá débi ẹni tí ó já sí ọkùnrin lẹ́yìn tí wọ́n wẹ̀ tán wọ́n wẹ̀wù wọ́n bò ó la tán pé àwa ṣe ọkùnrin máa ń kára máa ti fi ń bẹ̀ sáwùjọ ló sọ wá di bẹ́ẹ̀ bá àwùjọ kọ́ obìnrin ò kúrò obìnrin wá ní tẹ́ èèwọ̀ ni wọ́n ṣe léèwọ̀ fóbìnrin kó lọ tẹ́ ìtẹ́ láti ṣe ẹni tó kú sí tó àrídùbẹ̀rin lẹ́tẹ́ tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ àwọn ọkùnrin náà ni wọ́n di obìnrin yìí àmọ́ àwọn tó wọ́n wẹ̀ àwọn tó wọ́n fara sí la ẹgbẹ́ bá aláàdé sí náà nù àmọ́ ń gbọ́dọ̀ sọ sínú sàárè tó sọ sínú kútó rẹ̀ àwọn ọkùnrin ló sọ síbẹ̀ àwọn ọkùnrin wa ni. sẹ́wárí ìsìláàmù yìí bó ṣe gbé ọ̀wọ̀ ọ̀wọ̀ ńláńlá fún obìnrin nígbà tí ń ní ààyè ọwọ́ ní sèrè mi títa ló lè fọwọ́ kàn nígbà tí ń bẹ láyé ta ló lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kàn èyí táwa pàkíyèsí tó wá sínú títa ló lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kàn agbọ́dọ̀ má àwọn ọmọ sọ sínú sàárè ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn ilé bá bẹ sọ sínú sàárè àwa táwọn ètò ẹ̀sìn ní àbẹ̀wò rẹ̀ àwọn jìnnà sí kétékété àwọn ò ní súnmọ́ bẹ́ẹ̀ ọ̀nà pé fún fàfọ́sọ̀gbò àwọn fàfọ́sọ̀gbò àwọn ò ní fàfọ́sọ̀gbò ẹ̀wẹ̀ àníyàwó àtàyè sínú abẹ́wọ̀ rẹ̀ bá a sì gbọ́dọ̀ mọ rí ṣépù rẹ̀ nígbà tí ń bẹ ní ààyè gangan bẹ́ẹ̀ náà ló dé wọ̀ fún wa ṣẹ́tún gbàtà tí wọ́n á wé ṣépù rẹ̀ ó tún yọ dáadáa àgbà tí wọ́n ń gbé sí kòtò tani ẹ̀ daṣọ bò ó àwọn olùkọ́ lè sí lára rẹ̀ lójijì táwọn ohun ìfẹ́ sílẹ̀ tó kárí sọ àwa táwọn bá ṣe ẹbí tiẹ̀ táwọn lẹ́tọ̀ọ́ yàtọ̀ fẹ́ bí táwọn lẹ́tọ̀ọ́ yín bẹ́ẹ̀ ní ẹbí náà tí ò lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kan àwọn táwọn lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kan táwọn lẹ́tọ̀ọ́ àti àwọn wa jìnà sí wọn kétékété táwò tiẹ̀ ní rí wọn àwọn táwọn á jẹ́ bíi gúmáràmù rẹ̀ bíi abìwọ́ rẹ̀ ọkọ rẹ̀ bàbá ọkọ rẹ̀ bàbá tó bí àbúrò bàbá rẹ̀ náà eh, bàbá tó bí ọmọ tí ògùn bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó jọkùnrin ọmọ táwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọkùnrin ọmọ tó bí àwọn ẹ̀gbọ́n tó jọkùnrin náà ọmọ tó wọ́n bí ẹgbẹ́ tó yìí náà èyí ó àbúrò àbára wọlé na so irú àwọn eléyìí àwọn nílẹ̀tọ̀ àti gbé sínú kòtò sọ wà ẹ máa ti àgbé sínú kòtò kan tí wọ́n bò ó wọ́n ti àárín nítorí ẹ̀ máa bọ̀ wá ẹ̀yìn máa ń wù síwájú àti sèé kí pẹ́ẹ́nù ẹ̀yà ẹ̀fà sọ̀bù gbogbo àwọn táwọn ẹni pé ẹ̀fì bò náà fẹ́ẹ̀kì ni ẹ̀yà ẹ̀fà sọ̀bù bẹ́ẹ̀ ṣe gbé náà láàrin aṣọ kọ́fà ṣùgbọ́n àwọn kan ló fà sọ̀bù sọ pé ká jìnà sí wọn kétékété so ọlọ́run ta là sàn yìí mo rí ní. ó sì ṣe bẹ́ẹ̀ nígbà tá a bá wá gbogbo àtẹ̀wẹ́ tó lẹ gbogbo yìí sí kò kẹ́ni kálárí àgbàtẹ̀ àtẹ̀ rí ọlọ́run lè síbẹ̀ táàtì ẹ̀wá mọ̀lẹ́bí rẹ̀ ti pé ta ní ilé àwọn tá a mọ̀ mọ́ rè obìnrin ni wọ́n àwọn tá a tún là mọ́ ọlọ́kùnrin àwọn làwọn ọmọ wẹ́rẹ́ yìí dáhùn àwọn ẹlẹ́ni kó gbèsè kòtò. ó ní òfin kan ti wá nu sẹ̀rí àtàǹpẹ́ ní dọ̀rúrọ̀ dọ̀rúrọ̀ ló ṣẹlẹ̀ òun kí bá fojúlẹ̀ sí. nítorí ìjẹ́ dọ̀rúrọ̀ òun ní láì àmọ́ àwọn kọ̀ndíṣàn kan ló fà á tó fi amúṣe nígbà tó bá wá ṣe òun nítorí àwọn kọ̀ndíṣàn òun ni wọ́n á lọ kò ní sí láì fi fún yàmá. هو الله تعالى عليه صعب ما أسأل له سيكون بيني جنوائز بيني هيدي فو بيني كان بيعتبارنا في دهدها bẹ́ẹ̀ bá rántí dáadáa. níparí àmà Okay. Now. السلام جزاكم wọ́n ní àwọn àwọn tí wọ́n fẹ́ gbé obìnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bí ọ̀nà wọn lẹ́lẹ̀ gbàgbé wọ́n gbé ní àwọn ààyè tó jẹ́ sí pé ó nọ́mà bí kẹ́ wọ́n ṣàgbìyànjú àti wọ́n fọ́ káyà rẹ̀ ṣé bá ní ṣe sọ̀rọ̀ lọ́rùn tá a sọ̀rọ̀ wàá wọ́n ti sọ dé lọ́dún.